الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أيتها المسلمات إنه نبيكم العظيم وإنه لرسولكم الكريم من أحبه أحبه الله ومن أبغضه أبغضه الله من آذاه لعنه الله في الدنيا والآخرة إن الذين يؤذون رسول الله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا من استهزه به كفاه الله تعالى وألحق به ما يستحق من أنواع العذاب فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين أيها المؤمنون عليكم بمعرفة دينكم وفهم شريعة نبيكم صلى الله عليه وسلم وإلا وقعتم في الكبائر ولربما وقعتم في الكفر والشرك والعياذ بالله فمن سب رسول الله صلى الله عليه وسلم فقد كفر ولم يقم في تعداد أهل الإسلام وحكمه في الدنيا القتل لأنه ردة عن الإسلام فقد قال عليه الصلاة والسلام كما رواه البخاري من بدل دينه فاقتلوه وقد نقل غير واحد من أهل العلم إجماع العلماء على كفر من سب الرسول الكريم صلى الله عليه وسلم أو تنقصه وعلى وجوب قتله أيها المسلم احفظ لسانك احفظ لسانك فإنك مسؤول عنه يوم القيامة فقل به خيرا أو اسمه ولقد انتشر القيل والقال حول ساتم لرسول الله صلى الله عليه وسلم ببلاد كانو والذي نال حكمه الشرعي النقي والذي لا نقص فيه ولا زيادة انتشر في وسائل الإعلام انتشر في وسائل الإعلام إنكار الحكم واستغراب العقوبة ولكن الأعجب إنكار المسلم هذا الحكم حتى إنه صار حديثهم في بعض المساجد والله إن هذا خسارة فبعضهم بهذا الحكم يظن الشماليين والبعض الآخر ينكر هذا الحكم فيكفر ببعض الشريعة سبحان الله فالحكم صادر من المحكمة الشرعية والمحكمة الشرعية لا تقضي أو لا يقضي فيها إلا القضاة الشرعيون ولا يتم تنفيذ هذا الحكم إلا بموافقة الحكومة أيها المسلمون ألم تعلموا ألم تعلموا أن مراد هؤلاء الطائمين هو الطعن في الإسلام وكراهية المحاكم الشرعية وأن لو استطاعوا لأغلقوا المحاكم الشرعية القائمة في الولايات الشمالية والتي نحن نسعى لإقامتها في الولايات الجنوبية إن شاء الله تعالى وها نحن الآن نهيب بالمسلمين بالسعي والعمل وراها تحقيق وإيجاد المحاكم الشرعية في بلاد اليربع ولقد بلغنا وعلمنا أيضا أن ذلك مسموح به في نظام الدولة وإنما بقي علينا الجد والاجتهاد لإقامتها وستقوم قريبا بإذن الله تعالى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin ẹ jẹ́ ká máa rí pé ọlọ́run ọba ọ̀rán ànábì kan sí wà kìí sànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò tiẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n yìí tọ́rán sí wa ọba àwọn ànábì ni o ọ̀gá àwọn ànábì yòókù ni ànábì tí ọlọ́run ọba rán sí wa yìí ànábì ńlá ni òjíṣẹ́ tí ọlọ́run ọba rán sí wa yìí òjíṣẹ́ alápọ̀nlé ni ẹni adé yìí ni ẹni àpọ́nlé ni ẹni tí ọlọ́run ọba rán sí wa sí ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá fẹ́ràn ànábì wa Muhammad ọlọ́run ọba yóò fẹ́ràn rẹ náà bó o bá sì bínú ànábì bó o ṣe ń bínú ẹ̀ náà sì bínú rẹ bọ́lọ́run ọba bínú rẹ òlè lọ́nà bí gbàláyé kò sí ibi tó gbà níwájú ọlọ́run ní òpin ìdàlùfẹ́ àná àlẹ́bìtì ọlọ́run ọba rántí wáyé ẹnikẹ́ni tó bá ṣe é ní sùtá ọlọ́run ọba sẹ́bìrì láyé ó tún sẹ́bìrì lálùfẹ́ àmà ọlọ́run ọba ń sọ nínú Al-Kùránì pé àwọn tí wọ́n bá ń ṣe ànábì wa àwọn tí wọ́n bá ń ṣe òṣìṣẹ́ ìní ọlọ́run ọba ní sùtá àṣẹ́nìkan lè sànábì ní sùtá bẹ́ẹ̀ ni ẹni burúkú láyé gbogbo ń tọ́ dára láyé kì í ṣe gbogbo ayé tí ń bẹ láyé lọ́mọ̀ fún ń dára ni kò sí ní tó dára láyé tí ò ní sí àwọn kan tí wọ́n máa fi sáìdì tí ò dá o bọ́lá wọn bá ṣe pán ànẹ́bí wa létò yìí àwọn kan sì wà tí wọ́n sì ń rẹ́bùrú ẹ̀ káàkiri bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n wá ní ẹ máa rẹ́bùrú ẹ̀ o ṣùgbọ́n ẹ lọ mọ̀ pé kì í ti ta láyé kì í sì ti bàjẹ́ láti yàmọ̀ iná lẹ́bìnà yorùdúnà rọ̀ṣúlọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ànẹ́bí ní ṣùtá tó bá plan ẹlọ́mọ̀ fi làánà húnmúláhùn fi dúnìyà ọlọ́run ní ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbà ló kọ rẹ̀ ń jẹ̀mí ó ní ráyé ṣe ayé rẹ̀ ó korò ayé rẹ̀ ó bàjẹ́ ayé rẹ̀ ó bàlùmọ̀ fi dúnìyà wal akhirah tọ́wọ́ wá dẹ́pọ̀ wá kù láyé ọ̀sàyé líle ó tún wá sọ̀rùn tó korò wà á dalahum adaba ẹnikẹ́ni tó bá fi ànábì ṣe yẹ̀yẹ́ ọlọ́run ọba tó dúró fún ànábì ń bẹ̀ náà ọba lọ ọmọ yẹyẹ sí àwàdà kẹríkẹrí lórúkọ o ìwọ́n mọ̀ ìyá ti yẹyẹ tó ṣe o tó ọba ṣe sí ànábì ọlọ́run ti sọ fún ànábì pé ìnìyàn kàfáyìnà kalimustahdirin ọlọ́run lémi ọlọ́run ti dúró fún ànábì mọ́ wulẹ̀ ṣe wàhálà bí ó dẹ̀wò kó fi ọ́ fi ìnìyàn oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀ lọ́ra áyà yìí táwọn onímọ̀ máa ń gbé wa iná ọlọ́ni àwọn ọlọ́run káfá iná àti tó ẹ àti dúró fún ẹ jẹ́ kó fi ọ́ sí ẹ̀yẹ́ wò wá nẹ́bì lọ́mọ gbé mi ọlọ́run ọba èmi ni màá discipline rẹ̀ ọlọ́run má discipline yẹn ti wá o tọ́lọ́run bá bá discipline yẹn kò lè ráyé ìrọ̀rùn sí mọ́ bákan náà lè fi àmọ̀ rẹ̀ ti bàjẹ́ nù ọlọ́ni wa nẹ́bì má ó rẹ̀ ń tí a fẹ́ fi ọ́ sí ẹ̀yẹ́ àwọn ọlọ́run ti tó ẹ inna iná àwọn ọlọ́run káfá iná àti tó fún rẹ ànábì àti dúró bọ́ bá ti ha yọ bẹ mi ọlọ́run ọba pàdé bọ́ bá wá níwájú rẹ yọ bá mi bọ́ bá wá lẹ́yìn yọ bá mi pàdé kò síbi tó fẹ́ gbà tí ò ní bẹ mi ọlọ́run ọba pàdé ẹ̀yin tí bá ń fi ànábì ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam ẹ̀yin mú mi ní òdodo ọdún náà yàn fún wa ká gbàgbọ́ yẹ ẹ̀sìn wa ìdáadáa ká sì lọ máa béèrè pé kí ni ṣẹ̀ríà ìsìláàmù sọ ní gbogbo nǹkan tá a bá ń kama máa jẹ́ mùsùlùmí gbárùkù ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ayé gbárùkù ní ẹlòmí ọkàn bóyá wọ́n ti kírun àwọn kírun sọ gbàgbọ́ yìí ẹ̀rọ tó kì ó ti gbà rẹ̀ sọ gbàgbọ́ yìí àwẹ̀ tó gbà sọ ọmọdájú ẹ̀ gbogbo nǹkan tá a bá fi jọ́sìn fọlọ́wọ́n ọba ọdọ̀ ọ̀ràn yẹn fún wa pé ká gbọ́ yìí ẹ ẹ lè rọ́lu ẹbọ ṣíṣe tẹ́ẹ̀sì ní mà torí pé ìgbàgbọ́ yẹ ẹ̀sìn ni gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó yẹ ká mà tó jẹ́ sí pé níjọ́ ta ti wọ inú islam lẹ́yẹ kó ti yé wa ṣùgbọ́n lómi ti lo fọ́tí yíyà sí ní ẹ̀sìn islam kọ̀mọ́ntà afẹ́sọ̀ ìwé ẹ̀sìn wo lọ́wọ́ ń sìn òun kírun fún mo ló ti gbọ́ àlàyé bá sí kírun ìbánabí lọ́kọ́ ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀ ìdájọ́ tó jùrọ̀ máa nábì yẹn sallallahu nínú àwọn àdájọ́ tó dúró máa nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam oní àníkẹ́ ní ọwọ́ ní wọ́n alayhi salatu wa salam oní àní pé tí wọ́n bá ní pé èèyàn bá bú ànẹ́bì kí ni ìdájọ́ rẹ̀ náà ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ sẹ́ni padà wù ó ní àá ah, ó bú ànẹ́bì èmi ọ̀jẹ̀ wí ẹlọ́ọ̀mà ẹ̀yí mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin ẹlọ́ọ̀mà pé ẹnikẹ́ni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí n dájú ẹ̀ faqad kafa ó ti jáde kó ní Islam ẹlẹ́ni òfin à bó ní a ṣe ń bú yàn ìwọ náà máa ń tẹ́ ń pèlè ọ fi ẹ̀dá ara bú wọn ó ti jáde kó ní Islam ó fi ìwà wọn tó dára bú wọn ó ti jáde kó ní Islam ó fi bí wọ́n ti sin ọlọ́wọ́n ọba ó fi bú wọn ní bí wọ́n ti ẹ̀yẹ́ ó ti jáde kó ní Islam gbogbo wa náà máa tí wọ́n ń pè lébù ẹnikẹ́ni tó bá fi ẹnu àléébù kan ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òfin jáde kó ní Islam nǹkan pọ̀ lábẹ́ ẹbẹ̀ nù ẹ bá ó fi bá a àwọn mùsùlùmí òdodo fi sí yẹ̀yẹ́ ẹlòmí ò fi ṣòkòtò tí sẹ̀ríà ní a máa ṣe yóò fi ṣe yẹ̀yẹ́ ẹlòmí ò ṣe bá a ṣe ń rùkú bá a ṣe ń forí balẹ̀ nínú mọ́sálásí yóò fi ṣe yẹ̀yẹ́ gbogbo àwọn nǹkan àwọn yìí tó bá ti fi ṣe yẹ̀yẹ́ o ti jáde kúrò ní ìsìlámù náà nínú máa wò pé ọmọ lépọ̀ kò lépọ̀ tẹnu ẹ̀ ń bírèkì kó jàǹdà ẹnu rẹ̀ ìwọ náà mọ̀ pé nínú ètò ayé àwọn Yorùbá náà máa sọ pé ẹnu a máa kó bá ní bí ṣe ń kó bá ní nínú ètò ayé bẹ́ẹ̀ náà nìsín kó bẹ́ẹ̀ ètò for example nìsín bọ́sìta testing ground kọ́ wá gbé megaphone lọ́wọ́ kọ́ wá máa sọ yí pé ẹ̀yin ènìyàn èmi tẹ́ ń wò yìí kọ́ sọ fún wa báyìí pé ìwọ tí wọ́n Boko Haram ló o ó léwu láàrin wákàtí mẹ́ta tí wọ́n fi kíni wọ́n fi ọ ẹnu kó bá bẹ́ẹ̀ ni tí wọ́n bá ní báǹkì níbìkan ọwá gbé microphone lọ́wọ́ wá ń kéde káàkiri pé ilé tí wọ́n kó níbẹ̀ ni wọ́n lọ sẹ́ǹdì àwọn èèyàn lọ síbẹ̀ ó rí lo wákàtí kan tí wọ́n fi gbé ọ bí ṣe ń kó bá ní bẹ́ẹ̀ náà ni ṣe ń kó bá ní èèyàn nínú ẹ̀sìn náà lọ́dọ̀ ọlọ́run ọba sọ ahọ́n rẹ ẹ̀yin mùsùlùmí ẹ máa wí pé gbogbo àwọn onímọ̀ ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ni wọ́n ti kó wá nínú tírà wí pé gbogbo àwọn onímọ̀ fẹ́nu kò pátápátá kódà àti àwọn onímọ̀ wẹ̀wẹ̀wẹ̀ wọ́n ní àmọ́tò ulama tí wọ́n bá ń sọ̀rọ̀ yìí wọ́n ní àmọ́tò ahli al-ilm àwọn onímọ̀ tó jẹ́ títí akàkà wọn máa wọn mímọ̀ wọn ò sí dàngájá dáadáa wọ́n ní gbogbo wọn ni wọ́n fẹ́nu kò kódà àwọn bídíà wọ́n fẹ́nu kò anna man sabba rasulallah ẹnikẹ́ni tó bá bu ẹnu àtẹ́lu ànádùwà muhammad faqad kafar wa ajma'u wọ́n tó fẹ́nu kò ẹnikẹ́ni tó bá bu ànábì àbọ̀tọ́ àbí ànádùwà muhammad tó yẹ̀yẹ́ sallallahu alaihi wa sallam wọ́n ní ká pa ní sídàjọ́ sẹ̀rí àìsílámù tí wà wà á mọ̀ wọ́n ń sẹnu wógówógó wọ́n ń sẹnu rádaràdá wípé àá ti wá le jù kí ló le jù bí yàn bá bú èèyàn ńlá lákòókò tá a wà igan ọmọ tí wọ́n ṣe fún ni èèyàn ńlá wo lọ́wọ́ tó nílá àti ànábìwá Muhammad sallallahu alaihi kí ni wọ́n jọ dàpọ̀ tó fi jẹ́ sí pé ẹnu tiẹ̀ ò ní tẹ bírèkì ọmọ ibi tó yà sí àfọ̀dọ̀ ànábì lọ́fẹ́ yà sí àwọn yẹ kí wọ́n fọ́n discipline sọ pé ayé náà mọ̀ pé ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ṣẹ̀rí àṣewọ́n ni ẹni tí ọ̀yá bú tá a bá bu yíyí wa lọ́wọ́ náà ni ọ̀yẹ́ kó bú ànábì sallallahu alaihi wasallam náà eléyìí ni ìdájọ́ ṣẹ̀ríà tó jẹ́ sí pé ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí ọ̀mọ̀ wọ́n tún wá ń sọpọ́tì àwọn jẹ́ ń takò ṣẹ̀ríà náà kí ìlàwọ̀ kọ́ọ̀lù àwọn ayé ti ń gbé káàkiri láti bí ọjọ́ méjì àbátàyàn lọ́tún lósì níwájú lẹ́yìn wọ́n ti ń gbé ìṣẹ̀lẹ̀ tó nílùú Kánò ẹni tó bú ànẹ́bì olórin ó bú ànẹ́bì sallallahu alaihi ọ̀wá múrin tó kọ́ mọ́ ti ẹran akọ́mọ́ rẹ náà rẹ̀ ọwọ́ alánàbí lòkútọ́ máa fi sí ẹ̀ sallallahu níbi tí ẹ̀sìn wà bú bàbá rẹ̀ mọ búya rẹ ẹnìkan ò ní bọ ọjà sí bú bàbá ẹ àti yẹ àti bàbá bàbá bàbá bàbá rẹ máa dá kọ wọn kí ló wá kàn ẹ pẹ̀lú ànínẹbì sallallahu alaihi wasallam ọdọ tí kò fẹ́ tọ wa ni bí yàn bá bú bàbá yìí nìyàn gbogbo ọmọ rẹ ní ọmọ ìjà sí ọfẹ bú ànínẹbì ọmọ yìí mílíọ̀nù tọ̀ntọ̀n bẹ̀ bí ò sí ìdájọ́ sẹ̀rí àgàn tí gbogbo wa bá ń tutọ́ sí ọ lára lásán ó kù sójú ẹ ìtọ́ ọwọ́ òjì odò ni tí ó máa gbé ọ lọ a ní pé àti ẹ̀fẹ́ dájọ́ fún ẹfẹ́ pa ọ́gan àwa rí ọwá bú ànẹ́bí gbogbo mùsùlùmí ayé wa ń tutọ́ sí ọ lára láti itọ́ wa ni yóò di odò ní tí ó pọ̀ dé ò ní lè sáyé mọ́ òrìbọ gbóyà ẹni tó bú ànẹ́bí nílùú Kánò yìí tí ilé ẹjọ́ sẹ̀rẹ́ àti ìdájọ́ pé wọ́n pa ni wọ́n sì fa kí lọ́wọ́ kàn wọ́n mẹ́ ìtọ́wá jọ wá lójú ni pé àwọn mùsùlùmí náà wá ya mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí amúkúnmẹ́kọ mùsùlùmí òpònú mùsùlùmí tó rírì òpé mùsùlùmí tí ọmọ títí ń lọ òun náà wá ń sọpọ́tì pé àá ó ti lé jù kí ni lè jù nígbà tí wọ́n ní ẹni tó bá rape tí wọ́n ní wọ́n máa gé nǹkan ọmọkùnrin rẹ̀ ìwé ògbélẹ̀ ní yẹ́ẹ̀sì àfọwọ́sí ó rape wọ́n ní àwọn máa gé nǹkan ọmọkùnrin ẹ̀ tó ti rí ya wọn ni wọ́n máa jù sẹ́wọ̀n gbére ya wọn ni wọ́n máa pa ni ó o èyí onye lè jù torí pa ara ta yín mú wa báyìí ẹni tó wa Muhammad alayhi wa sallam ó alukur'an ẹni tó ànábì ó èmi ó ọ oríire òpè nìyẹn èèyàn bú ọ ọ̀tún sọ masalasi. gbogbo nǹkan tó jẹ́ símbọ̀ islam tó bá ti lè bú ànábì ó ti bú ni ẹni tó bú ànábì ti bú abubakar bí ọ̀sọ́ jáde ó ti yíya èèyàn bú president wa ní ara ọ̀sọ́ wa bú gómìnà ní ah ó bú president ń béèrè gómìnà ah gómìnà ti lọ láti ijọ́ yìí ó ti bú abubakar ó ti bú omar ti bú osman ti bú ali ti bú àwọn ìyá wa aisha kódà ó ti bú maka ó ti bú kàábà ó ti bú masalasi ànábì tó wà mọ́jọ gbogbo ń tọ́ bá ní àṣepọ̀ pẹ̀lú ànábì lẹ́ni náà ti bú ni ọ wá tẹnu yín wọ̀ ń gbẹ́ ẹ̀yin náà wá lẹ́nu tí yín náà wọ̀ ń gbẹ́ ẹ wá ń sọpọ́ọ̀tì ẹ̀yin sọpọ́ọ̀tì àwọn kébé ẹ ká lọ́ọ́ máa ń pé ìdájọ́ sẹ̀ríà òun náà nìyẹn o ẹ má bú ànábì pípa ni o ìjọba ẹ nígbà kan nígbà tí covid ní àwọn kọ́ńtì kan wọ́n wá ṣe lockdown wọ́n wá ní ẹni táwọn bá gbámú yóò san bí one hundred thousand naira owó nàìjíríà àwọn èèyàn tó wá ń jáde torí pé owó easy ní kọ́ńtì yẹn láti get one hundred thousand naira ẹbí tí mo kó sínú tírélà èrè tí màá jẹ́ ń bẹ̀ ó súnmọ́ bíi two million naira ẹ jẹ́ kí n jáde bí one hundred thousand naira gbé ni wọ́n gbà àwọn èèyàn bá ń rú òfin nígbà tí wọ́n rí wọn bẹ́ẹ̀ wọ́n yóò kè ẹ́ẹ̀ bá ń lẹ́rí ẹnikẹ́ni tí wọ́n bá nínú covid yìí padà yọ máa san twenty million naira tó ṣe déédéé ojú títí dá paro ní ọ̀sẹ́ nìkan tó kọjá irú kí lọ fẹ́ gbé kọjá tó tó twenty million nínú mọ́tò kan nínú káàtó báyìí ẹni gbogbo òdájọ́ tó bá wá báyìí wọ́n ti mọ̀ pé kọ̀lọ̀rọ̀ sí làwọn ẹ̀dẹ́ ènìyàn ìyẹn lọ́fà tó fi jẹ́ pé gbogbo àwọn newspaper àtàwọn oníròyìn àti tìsàlẹ̀ àti tòkè àti ti local àti ti international wọ́n á bẹ̀rẹ̀ sí gba kínní bí gbàgbà bí gbà ní tí ò dára wọ́n ń gbà lọ́wọ́ ara wọn káàkiri wípé ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ètò eléyìí wọn wa lójú mùsùlùmí ti ń discuss eléyìí ní magalasi ẹ̀ tó tún wá back àwọn tí wọ́n ń ta kò dájọ́ yìí òun náà ni ọba wà lọ́kàn jẹ́jú mo ti gba kọ́ọ̀lù láì mọ iye láti gbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láwọn mùsùlùmí láti masalasi ẹlòmí sọ pé salamu alaikum ẹjọ́ à ń jiyàn ní masalasi wa gbogbo àwọn jama wọ́n ní ìdájọ́ yẹn ti le ju òun sọ fún wa pé tẹ̀rí àní wọ́n ní àtakò ẹ̀dàkùn kí n tẹ̀rí àwú mi subhanallah àwọn tó yẹ wọ́n dìfẹ́ǹd wọ́n dáàbò bo ọ̀wọ̀ tọ́lọ́mùfà nẹ́bì àwọn ni wọ́n tún yí aṣọ kù lára nẹ́bì sallallahu alaihi wasallam ọwọ́ àṣẹlẹ̀ bá ń káàkiri ilẹ̀ Yorùbá yìí náà sí ẹ̀ lè rírú ẹ̀ nílẹ̀ wa ní shamal ní north lọ́pọ̀lọpọ̀ àwa yìí ní ẹ̀sìn wa lẹ̀ ju tàwọn lọ ẹ wá lọ mọ̀ pé ìdájọ́ tí wọ́n dá ní kìí ṣe ń dùfídà lọ dájọ́ o tó bá jẹ́ sí pé ẹnìkan lọ dájọ́ ní ẹnu wọn máa gbà á máa fẹ́ràn àtẹ́lù pé ah Boko Haram tó ti dé o bí tí wọ́n ti dájọ́ ìṣẹ̀rí akọ́ọ̀tù Sharia court tó ní tọ́bà kẹ ní òfin Nàìjíríà Sharia court àwọn tó dájọ́ ń bẹ̀ àwọn tó mọ̀ ń pa Sharia ni wọ́n sì lè mú ìjìyà yẹn wá àyàfi lẹ́yìn ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì àpùfẹ̀ adájú pé ẹnikẹ́ni tí bá ń broadcast tí ọ̀dá nípa àdájọ́ nìyí ẹ lọ mọ̀ pé àkọ́kọ́ ọ̀tá mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ọ̀tá ilé ẹjọ́ ṣẹ̀ríà ní láwùjọ ẹlẹ́ẹ̀kẹta ọ̀tá orílẹ̀-èdè bí tí ní oṣù tẹnu máa dùn ní ọ̀tá àjọba nàìjíríà ni ọ ń suspect òfin nàìjíríà ni òfin nàìjíríà ọ̀dà bẹ́ẹ̀ láti mú ọ bẹ́ẹ̀ bá ti rẹ̀ sí bẹnu àtẹ́lù ẹ rìpọ́ọ̀tì ẹ̀ fún polisi eléyìí ọ̀ ń ta ko òfin nàìjíríà o eléyìí ọ̀ ń ta ko òfin tí àwọn aláṣẹ nàìjíríà gbé kalẹ̀ torí pé sẹ̀ríà court lọ dájọ́ yìí eléyìí bá ní ọwọ́ àjọwọ́ rẹ mùsùlùmí kò kí rẹ ká máa kẹ́kọ̀ọ́ lára àwọn àṣẹlẹ̀ tí bá ń ṣẹlẹ̀ ọlọ́lọ́mọ tí ń bú sallallahu alaihi ṣùgbọ́n bá bu ní kọ̀rọ̀ tá a bá rí ọ mùnáfíkì ọ àní mú ọ mọ́tò bá bu ní gbangba lọ́mọ pé aligbẹ́jọ́ tiẹ̀ náà lọ síbi tí ìṣẹ̀rí àkọsíwá o àwọn ọmọlẹ́yìn ànẹ́bì Allah àmọ́ ẹjọ́ ẹ lọ tọ́ ọmọ sí pé Nàìjíríà ẹ̀yìn bá mú ẹjọ́ lọ láti stéètì lọ stéètì ní ìtúlẹ̀ ẹjọ́ kẹrẹ́ àwà ìwọ dánwò dánwò ló bí yọ kẹrẹ́ bú ànábì tàbí ọ̀sán ànábì ṣe nǹkan kan tí ò dáa ọmọ fáwọn kan bẹ tán jẹmọ lẹ́yìn ànábì kan bẹ ńlẹ̀ wọ́n gbẹ́jọ́ ẹ lọ lẹ́jọ́ kẹrẹ́ à inú wọn pa wọn náà tàbí kí tiẹ̀ náà jásin tó súnmọ́ kù bọ́rọ̀ rẹ ọ̀bà lágbára tó tẹni tọ̀hún nípa báyìí ẹ̀yin mùsùlùmí ẹjẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a tún lè kọ́ nù sẹlẹ̀ yìí O náà ni pé báwo làwọn anáwó ṣe fa ilé ẹjọ́ sẹ̀ríà sílé wa sísè tí wa tí ó dáàbò bẹ́sìn wa tí ó fa ní ẹ̀tọ́ wa táà ní máa gbẹ́jọ́ wa lọ àwọn tí wọ́n tẹ́lẹ̀sìn gbogbo ẹ̀ lọ́lọ́ ń pé sínú Islam kò sí ń dán wá ní ètò ayé rẹ̀ nínú ìdájọ́ tó ní bánu sẹ̀ríà ọlọ́run fẹ́ràn nínú pé ó pé ní al-yawma akmaltu ó pé ní tẹ́ bá ti sáyé ọlọ́run fẹ́ràn ànẹ́bì bá ṣe sàlùkìyàmà ọlọ́run fẹ́ràn ànẹ́bì àwọn tí ọba nírú ẹ̀ nínú ẹ̀sìn tí wọn àwọn ni wọ́n wá tó yìnbó káàkiri àwọn ní bùkátà sí báwo làwọn náà ó ṣe ṣiṣẹ́ láti dálé ẹjọ́ sẹ̀rí ààrẹ ní ṣèṣì wa ẹjá support ọmọbẹ̀nú yín ọmọbẹ̀nú ẹ̀yìn tí mò ń wò yìí ọlọ́run fún ọlọ́pọlọ ọmọbẹ̀nú yín ọlọ́run fún ní mímọ́ yìí ọmọbẹ̀nú yín ọlọ́run fún ní agbára ọ̀nà bò lágbàdálẹ̀ sharia court èyí tó jẹ́ èyí tí wọ́n gọ́ọ̀mẹ́ntì back wọ́n dẹ̀ sọ fún wa nípòfin nàìjíríà ọfà ìgbà wa kódà níbi tí ìwádìí lọ wọ́n sọ fún wa yí pé ní state wa yìí nǹkan tí a fi dá alẹ̀ ti wà kí la wá sùn lọ táwa náà ní tiwa abẹ́lẹ́ wọn bọ́ba lágbára jùlọ gbogbo ẹnikẹ́ni tí bá ń fa bùkún ká ànábì tàbí ń bú ànábì sallallahu alaihi wasallam àbótí ẹ̀fẹ́ bú àtúbọ̀tán burú náà ni ọmọ ẹgẹ́ sí ọlọ́wọ́ bá ti parí ẹ̀fọ́ ànẹ́bì iná àtọ́yìnà àtàríkàwùsà àwọn alá fún ànẹ́bì ní káwùsà fasọ́lì lè rọ́bì máa fi hàn wọ́n hà máa paran jẹ́sìn fọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá parí ẹ̀fọ́ iná ṣáà ní àtàwùbọ̀lẹ̀ àtàwùbọ̀lẹ̀ ẹ̀rí ìparí sóra wọn ọlọ́run ṣàánú wa máa ti wò láwò rẹ̀ nìkí à òun sì pé fúnra ẹni sọmọ kọ́ ẹ̀ pé inna shani aka huwa al-abtar ó shani aka ẹnikẹ́ni tó bá ti jẹ́ sí pé ó gbógun ti ìwà nẹ́bí àti ìlànà rẹ̀ huwa al-abtar ó ní kí tí ẹ̀ ó pin shani aka huwa al-abtar mọ̀wulẹ̀ tó ànẹ́bì kó ọmọ bàá ṣe forí gbá mọ́tò mọ́tò ànábì kọmọ́bà sí sòfò ayé kọmọ́bà sí sòfò àlùkìyàmà abẹ́lọ́wọ́n ọba kọmọ́tà wájá tó sòfò ayé àti èfò àlùkìyàmà gbogbo àwọn tọ́lọ́wọ́n bá ti sànú ká gbàgbọ́ yẹ́ẹ̀sì ọlọ́mọ sáájẹ́ tí ó gbàgbọ́ yẹ́ẹ̀sì mọ́ àgbọ́yé iwájú ọmọ tẹ̀síwájú nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba gbogbo nǹkan tá a sọ tó kù bá wa níwájú rẹ ọlọ́wọ́n ọba mọ̀jà sọ jáde o àwọn kan láti sọjáde tí ó أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله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 فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله الله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 تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظر ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت